Imran this and connect around dis night. ya number you could call. This guy is a situation in his area. Tẹ́lá ń tẹ́ ìṣẹ̀sùn lẹ́lẹ̀ kú lé lakókè èrè ní kojú o eight million sẹ́yìn àmọ́ àwọn kọ́sà àmì ra ẹ̀wọ̀n sẹ́dẹ̀sẹ̀ àbọ̀ mẹ́rin. Dàkọ̀ ọ̀rọ̀ aláìríkà owó na bí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bí èsì ìrìnà ní Gálákẹ́ náà kọ ọ̀nàwí ọ̀nàwí ẹ̀rùn tọ́ ààrùn kwẹ́sàn náà rí dáa rẹ̀rẹ̀ka ana national population commission nothing is wrong about it If it is kẹ́ẹ̀ka it's not wrong about it ẹ̀rọ it's not wrong to lè ní ẹ̀rọ ọmọ mi the underpinning of kìkà commission says and the way rí àwọn ọmọ ẹ̀kẹ́ náà wéèrè ìfẹ́sẹ̀ fún mi wá ìkẹnì èyí kàkà káyè àwọn èyí fi so that ọ̀ wáyé politician ọmọ ìjánu fẹ́sẹ̀ fi kojú bí bìkọ́ ọ̀ká níbi èyí fi àwọn ìjọ sí kojú bí ọ̀ká níbi àwọn concentrate campaign náà fún owó ẹ̀rọ náà báwọ̀ ọ̀rọ̀ ìfún ọ̀ká náà ẹ̀yẹ sí ìkẹnì two ọbáfẹ́mi ní ìkúdé ìlú tí ètò because ọbáfẹ́mi ní túkà yìí ọkọ mo yìí more than ten times ìlú rí hàn bọ̀bọ̀n in population ọlọ́yẹ̀tì. ọlọ́run bẹ́ẹ̀ jùlọ àbọ̀sán ọ̀ẹ́kọ́ ìjọ àná mẹ́ta bí ìlú rí hàn bọ̀bọ̀n àmọ́ bíbí sí ní ẹ̀yà. and then when it's serious to do that. and this is under Pinamidi Ukekere. That is why I am very common young woman. This of women and sponsors and Abanibia, Ak Ojatoho, eh, Ojatoho Salau, Dik Ojatoho Swali, Nishok Abani look like hot. Ihokumuni. If you look the name, Yakumdeni could be a Muslim. uh lẹ́yìn tí wọ́n mọ̀ ní ọ̀nà mọ̀ọ́nì down in all levels inú local government náà down ilé náà sáńdọ̀ wọ́pẹ́ náà ká wọ́n gbẹ̀gbẹ́ náà ni àwọn fídíẹ̀nẹ́rì collate there is there is unquestionable doctor from local state federal later will over will manat each level down na woman ìjọ ni tí o ti bá ka sígbà kò mọ láàárẹ ọbaṣanjú èmi sí ìlú kò mọ láàárẹ bẹẹ gbókò mọ ní decide kí ni yóò fi president ọ̀nà àwọn ọkọ iṣẹ education ni ní sẹríà education ni ní ẹrí sẹríà anamọ ọba ìlànà ìkẹ yàyẹrí mà dàrọ yàjọ adọpọtẹ sẹríà anamọ ìlànà ìjọba fẹjọ ní ìdarí ká abana kogoyi ezamfara damu sheria they are not less than two millions èjì ìkànnì wà á tètè mílíọ̀nù tó gbà wéyìí kò sì wéyìí rè bí ìgbà wà kọ́là ní kánò èrè kàkàì ẹgbẹ́ náà náà káwọ́ kẹ́mẹ́ òru ni. ẹ̀kọ́ bá sanjọ́ plọ́tù náà wò ni the bangidan ran the bomb mege in that show i want you to know that omori alaki ọgbangida ìjọ pa ọmọ nínú ọmọ rẹ mú náà yóò fi ṣe bí i ṣe bí i ẹ̀rọ sí i ìṣe ìwé ìlú amẹ́kẹ̀ǹkẹ̀ yẹn náà máa rọ òun ló di ní ṣètánì ìbánjẹ́ mẹ́lẹ́ èrè máa rọ àbúrò ní àdá ní ìbánjẹ́ ọkọ̀ lẹ́nu bá ọ̀nà ń rẹ̀ bàtà ọ̀nà kọ́ lẹ́nu. àbúrò rẹ̀ kí plan kọ́ bá fanjẹ́ ìyàrá máa lẹ́nu ọ̀rẹ́ yìí kàrẹ́ tọ́tún náà àbá nínú kọ́ lè bá ń jà. pé èsì tọ́nà bá sọ pé èsì kan nàmọ́ yọ bí ìbẹ́ndé àgbọn bí màá ní ẹ̀ ọmọ ìmọ̀ náà náà spọ́ọ̀sì ìfẹ́ ní usumurkala i want you to know that So had then when they are planned to come and suffer us, and they went out. ولا يكون ريئا لا يصيبنا إلا ما كتب الله لنا أين سامي أي شنو مريك ركواني سمي متعوك كأياك فلانا أين يندع زنامي أما والعاقبة للمتقين أساها إذا باب نبي أجاكم كم إنما هو مرهي أنكما ليظهره على الدين كله ولو كره المشركون عديد زمان ده بقيت عيان ده فلورش so plan plan to marry ana bin where now where the money is coming down is ko kako ki ana not aba ba ne anda ko to kuma kon present ana aja na ho ni not da wan house ana da wan babo eh ba fa ala sik an babban Konyakene for the past getting to 10 years, 20 years ago, I'm not Konyakene president, very annoying. Awakaka generals, general means that the hour eleven need to get Konyakene and the Bona Banaro Comuni. Other than 450 NBA to others, eh? They were cutting 300 and something on the ball. They change and they were coming. Okumuni Naraka and the one I have on the name of Salah. abẹ́ẹ̀ náà they are prepared so sẹ́yìn nìkan ní sẹ́yìn wọ́n mẹ́tò náà ni àná ní bìrì náà kúrẹ́ lọ́kọ́ wákẹ́ ní sẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ yìí mẹ́tò hẹ́n ìyá àmọ́mùnà ara yìí fi gẹ́ náà fi yẹ níbi tẹ́lẹ̀ mi tí mẹ́ta ní bìrì náà tó tó hẹ́yà ni ọ̀rọ̀ náà wọ́n ga ni kò gbé tèjọ níbi à ọ̀rọ̀ náà hàn ní dára jáni ìjáni remuneration area ìjáni demarcation pa ní nìkẹ́ àká ìjáni demarcation náà account ọ̀gá náà àníbi àárẹ̀ bẹ̀rẹ̀ ìhùnà nígbà láà anamika anigalo nana ase federal government ni court now ẹkọrẹkọnẹ náà ẹkọ ndanu bìọ musa musa nsọs èyí náà kí èmi rèé tó fẹẹ fẹẹ mẹrẹ àná bí ẹkọ làwẹ agbókọjọ náà wáyé fẹẹ mẹyà ẹ sọ ìmọlá ara mi ẹkọ ẹrẹ kí kófúrú ẹba kófúrú àbáwọ so census somebody to uh, like that's a man uh, i am here now to him nothing is wrong about that kọ́ńtọ́gà ọba kùdọ̀ntà yìí ní mọ́dà fún kọ́ńtọ́gà dámarí náà ní ọ̀n bí ẹ̀kọ́ ọmọdé ìwẹ̀ tí ń sùnà gbàgbọ́tì wọ́n a ilé ìdó ìrọ̀dọ́ka àti mọ́hálà bí afọ́ ìjọ ọ̀hẹ́rẹ̀ ọ̀ fún ọ̀jẹ́ ìjọ wa kọ́ ọ̀zọ́ bẹ́ẹ̀ kúkọ́ àkàmà àgọ́wọ́ jẹ́ máa kọ́ ọmọ ìdíkù nípa ṣéèdù salami overture muhammed ọjà tó họ ṣomano tóòkú tóòkú àdábàrà oníṣì àbárẹ̀ àbárẹ̀ sàánù ọ̀hẹ́rẹ́ àbánà ẹnìyàn kò mú nínú ọ̀nà rẹ̀ lẹ́tù àdá ìta àwọn ọmọ ọkọ̀ náà rẹ̀ mọ́ kó hó <laughs> so yeah, he doesn't Election says on anything to do to Aqidah. But it can be no less can be quite a can and a can. I can tell them not to go about it. I can't I number of I didn't because on our time by number of Okonomi, number of Andobo, number of Otozo, number of Ozako, number of Apujamuha, number of Onobo, number of Onene, number of Onorizin Kayane Koronan. But I'm not going to see a dying asset sharing. I'm a she a Akosa you could be said that the beneficiaries and our youth, the beneficiaries and our women, the beneficiaries. How many is religion? Ẹgbẹ́ àwọn ọmọ àwọn ọmọ ẹkẹrin bá fún ọjọ́ náà wọ́n àwọn ọjọ́ ìwé ọmọ bí wọ́n ti ń jẹ́ sí kí àfẹ́ ẹ̀dá afẹ́kọ́tà bí ti jẹ́ ọmọ kúmọ̀ ní kúrò náà mẹ́kẹ́ náà ọba kò ní ọjọ́ bá ń jẹ́ that's not part ẹ̀rọ ìdọ̀bọ̀ tó rí náà. Àwọn ẹni ẹgbẹ́ náà yìí kàdá ara ni. Ìlà

wa ni zama ba ku tun tare ma ka sawa in ku tare ma wani an yi administrative experience a a the 500 hana an yi miscellaneous miscellaneous a bi ija ma ta ga ina bi one time five to go ba so bi a wile fi wọ́n lè fi wọ́n fi mọ ẹni wọn wọ́n lè àdọ́dọ́ kọ́tọ́ òmìnira wa ọ̀hún ní ìyàsílẹ̀ àná èyí ni a rò ní ẹ̀rọ ẹ̀ẹ́sì so wọ́n sọ́sọ̀ sọ nínú ìwé kata ọmọdé ọ̀ sí wọ́n sí nà mẹ́hẹ̀ ní ìbá ń gbé mọ́ni yóò tó kó mọ́ni yìí wọ́n ìjọba nǹkan ẹ̀kọ́ yóò tó kó mọ́ni bẹ̀rẹ̀ kì í because as far as I'm concerned as far as I'm concerned the bank very yahudi no guy don't want to ẹ̀mọ́ ìkùsọ́ agbèrè ń bẹ̀bọ̀ ó kàn ń bẹ̀rẹ̀ ìgbẹ́ bí i náà ń bẹ̀bọ̀ ni ọmọdé ka wọ́n lọ́tọ̀ jù dáná hó أشد الدعوة للذين آمنوا اليهود والذين أشركوا مرك أول ما تقول ما كي وني يكون ولي كتير أنت فين اليهودي أتي مشركين يهودي نمبر وان أقول the greatest enemy in Nigeria is the Bangida bí a kàwọ́ mi àná ìrànà mẹ́sì gbọ́dọ̀ ìtàn mo ti yọ́ máa kẹfọ́ náà kẹ́nu bí wọ́n ń tàn bí kẹrẹ́ ìgbàgbọ́ bí àwọn. Munda is stupid, stupid, foolish. Is an imbecile. It's a riffraff. Hmm? Personality without without descent. Anywhere descend from. Mo ò ní ẹ̀kẹ́ náà We get part of my But Bàbá yìí lọ́nà òun jẹ̀rà. Oṣù kò ní sẹ́yìn ní ọ̀rẹ́ kà gamjini sultan sabaina dan mai ki an jaga da jami'an Najeriya da ban yi dana wani jawakan dana ko why they say soja from Israel Yahudi and tapena ya jami'an Najeriya ne dan mami daware dan dan negative feedback ya hawo dan waji Libya ke hanani ke Libya ne me ro ka nan ne ke hanani the whole world man Libya mala ne yodi ni ìgbà ọ̀nà fọ́kìnì ẹ̀kẹ́rẹ́ ìnúdò ma ń ṣe ẹ̀rọ àrẹ̀wọ̀ pé orí fagidi change bí lẹ́gbẹ̀ẹ́ sọ pé ó ìṣànà bá is change you they are in the whole country after the whole country na ní under population number one libya ìsan lẹ́yìn ìta ìṣẹ́ wọn ìmọ̀ wọn ó sì ìṣòro wípé mílíọ̀nù ìjọba ìpínlẹ̀ ní fún hundred dákọ̀ ní thirty àrẹ̀ ọ̀nà lẹ́ẹ̀ni táàtà náà rí àrùn bẹ̀rẹ̀ fún táàtà ń bẹ̀rẹ̀ wọn kúrò nìkẹ́nẹ̀ tẹ̀wọ́n náà rẹ̀kọ̀ rẹ̀ àbámu lẹ́yìn táàtà náà rí one hundred. ìlànà èyí náà bí nàìjíríà bí libya bí ẹni libya yẹn ló sílẹ̀ nàìjíríà million engineers onímù yíyọ sáfẹ́ ìwé onímù yíyọ bẹ́ẹ̀ àrísà yíyọ ní ma bàtà wá sí ebètè àwọn òwú pétrò ẹ̀nà àbátà sọ anamsalamu ní ẹ̀rọ dọ́kọ̀ ṣẹ́kẹ̀ àmì ẹ̀dẹ́ ìrọ̀salamu ẹ̀wọ̀n mọ̀ pápá náà ẹ̀rẹ́ orílẹ̀ ìrọ̀ ọ̀sọ̀jọ́ gbogbo ń dámù ẹ̀rẹ́kẹ̀ náà gígí bí ọ̀ká what yà ń yẹ́rẹ̀ dàmú nàìjíríà nàìjíríà rẹ̀ náà lọ́tọ̀ rẹ̀ abdulsami abdulsami islamic west medina ilé ìrìdẹ̀ mẹ́rin àtẹnanàwọ̀ ilé gbígbẹ̀ láàárọ̀ ìwé yìí libya ẹ̀rọ ẹ̀rà sẹ́kọ́rọ́ nàìjíríà náà dan libya ka ẹni ogiri forty eight hours tó kú nàìjíríà kò ní ẹni kò sí libya ana kì nàìjíríà sàmì kí yahoo dikọ̀ jà àwọn kọ̀rọ̀ ni forty eight hours àzá ọ̀dà sísú kí ní plẹ̀mù pin eléyìí tí wọ́n tẹ́. ìdára kọ́ àwọn each person each person ẹ̀kìnrin ọ̀rọ̀ ọ̀gbìn náà ọ̀rọ̀ ẹnu gbọ́ ní four million of naira àkọ́mọ́tàn tó dọ́là mẹ́sàn-án sí àṣà ìgbọ́n àríkà lọ́wọ́ àkọ́nà àríọ̀kọ̀rọ̀ náà.

ọ̀nìrí dáa sókèrè wà kọwàá rí dáa sponsor bàbá àwà ooo bẹ́ẹ̀ni ni bàbá àbọ́nà bẹ̀tẹ̀ àmàwọ̀ bàbá ń gbé ọkọ̀ ọ̀sán ni bàbá ń gbé nìkan abọ́ ìwọ̀ wáìn ìyá ẹ̀ ìwọ̀n bàbá ń gbé kọ́lí skul títí àfẹ́kẹ́ náà ní skype gọ́ọ̀mù jù ní ìhẹ́wà bí èsì ká bàbá ń gbé ọ̀nà kẹta ẹ̀rọ akọ̀wé mi kọ́sí ní bàbá ń gbé longest strike ìjábà tọ̀ ẹ̀dá wà strike láì kúkẹ́ ìyá ẹ̀dá àkọ́kí jẹ́ níbi ìkẹ́ni ìjẹ́ níbi ìkẹ́ni èyí náà ṣe ìdìyẹn náà bẹ́ẹ̀ kí ni demonstrate àgbẹ̀jọba If the students, they can go normal life. When you do, we don't want to cook or to can can you could you tell me, eh? Short man devil, one of the baby done. Muri halakan. Amen. To start to run it here and oh halakan you have been. Amen. So pa. Nako itinu ni ayani. Ana abin da ban ga ni ọbasanjọ wọn náà yìí níwọ̀n ní àlákà aláàzọ ẹ̀kẹ́ ilé ní pọ̀ orin ọbasanjọ ilé ní jọ̀bọ̀ ní ìrẹ́tẹ̀ ìrùwú ìrùwẹ́là òrà òwẹ́lẹ̀ náà ẹ̀kọ́ ọbasanjọ ní òrà ọ̀nà kúrò ọ̀gá àtúrà ìrẹsọ lọ́gbọ̀n náà ṣọ́ọ̀hù kọ̀ọ̀bá àbújọ́lá àtúrà ìrẹsọ. ìrìnjọ bẹ́bẹ̀ bẹ́bẹ̀ mọ́mẹ́s royal wọ́n bẹ́bẹ̀ royal super ìrẹ́ta mura halaka ne to sai ga zama da yana ori ya na ore sai ta mishi ko mun adam da ka yi kororo enyi ne ne era ai ka ko mun ori to kafiri yeli di double double ina adibe ne na de me ba double le turu because kanu kene ai ma rai kanu kene wani ku state ne don ya ba de kanu wa ba ni abin nan ne anan ne ce nínú nínú wọ́ọ̀dọ̀ náà ọdún nínú ní kánò ẹ̀rù local government ọ̀tá inú kojú kòtò náà yóò ní ẹ̀rù nídò máa ní ọdúnlé ayàmáyà ọ̀nà kọ́lù ẹ̀kọ́ náà ààrẹ nì àìmọ́ na ìkẹ́ náà náà nì wọ́n kò bọ́ọ̀ lékúrò yìí wá sí lékúrò òkè ni wọ́n ní ìdílé kiri ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ gòdè ẹ̀yìn ilé wà sórí apẹ̀dàkọ̀dà húnlẹ́hù ana na ya wuri ci dai da ciye wuri ne kano ward ni ward kunya ward ohun local government ta e hiyo kurun so ya ya kano state kano state àwọn ní all this western state ní nẹ́tàlì ìwé náà western ìwé náà wọ́n ní kú state ẹ̀ hígbà bẹ̀ náà bí kano ìrù náà wọ̀ kò ẹni kẹ́ ìkìkì ọ́ náà bí ìkì ọ́ you did not born <laughs> bàbá ẹ̀kọ́ ọ̀nà ìrírí bi ara rẹ̀ ọ̀rọ̀ àwọn oníjọba abẹ́nu gbọ́dọ̀ ń ṣe wéyìn ìfẹ́ ìrìnsọ ọ̀nà rẹ̀ ẹ fẹ́ ìbẹ̀rẹ̀ ní kókó rẹ̀ ẹ̀hìn very clear ìjọba sáàmù lagos bẹ́ẹ̀ lagos natural wìnyí ìjọba náírà ìjọba náírà ìjọba náírà ìjọba náírà náà kẹ́ náà ní ìrìnà ní iná anísàì ní ọmọ lagos kú máa kọ́ mọ́lẹ̀ èrè ni we go to lagos iná ní lagos and kò wọ́n kọ̀dọ̀ anákòrò ọ̀rọ̀ lọ́nbí ìgbà náà lagos wọ́n dàmà ha bọ̀ náà lagos ẹ̀rọ lagos ẹ̀rọ but kánù máa kàwá ni bí wọ́n dà millions ẹ̀rọ lẹ́nu ìkánù àmàdánà báyìí àmọ̀nù wọ́ta tàbánì ìyá ní ìrọ̀ ọ̀rọ̀ yìí wọ́n bá wọ́n ní ọba lagos báwo fún mi ní lagos kà á kòkòrò náà màdá ni ẹ̀nà màdá ni ọba ní lagos lagos àti àwọn ìkọ̀rọ̀ ìdí no land ẹ̀ kò kòrò ní ìwọ́yè ìṣe ló ta ìṣe ló out of the map of nigeria sef ẹ̀rọ bá máa ń tẹ̀lé kótó tọ́ lagos lórí map ni ẹ̀rọ ìdòdó àfọ̀ ọ̀hún kọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ kọ́ olùkọ́ta fẹ́ kòrò sí nàìjíríà náà kò ní nàìjíríà bẹ́sẹ̀ yọ̀gbá wa kà á kọ́ bá mímu ká mọ́ ìrò ẹ̀rọ mi kánù ni wọ́n lé náà ká mẹ́rẹ̀ mi pa ìyá náà kánù wọ́n ilé ibi yẹn mẹ́ta ìta kí àdúmẹ́sì ààrẹ òrí yìí lẹ́gọ̀ọ́sì kánù wọ́n láì wọ́n ìbèrè dé yàrá òrí ni. ẹ àwọn ẹ̀nà ẹ̀nà ọ̀yẹ́ yìí sáré kánù ha tùndínjúra ọ̀nà tùndínjúra ẹ̀lẹ́kọ̀dọ̀ba ẹ̀kẹ́sọ̀ wàá ìlà ìkókó ẹ̀dẹ̀mẹ̀kọ̀ kájú áfíríkà sọ wàá ìlà ìkókó ní ehu náà and wala awai kano mai kano ran ini jihe najeriya kano yin yawa kun professor naibu suwait ban wajen ɗaya mu masu hotito azharin yin yanyi ebe da sharadat sound azharin ya fita yi ba iya kuskure ne wa ji na kani professor naibu suwait to prof sai suwait sabu suwait sun yi hukanu ne wuri bíbélà ẹ kánò bọ́ọ̀kì primary bọ́ọ̀kì secondary bọ́ọ̀kì university pé bẹ́ẹ̀ rí prof ọ̀hún kánò. that was a professor of 1970s kánò ìwà ìkàbí school lánàá. by 1970 anyi secondary school lẹ́yìn náà wà pàkà do anyanwó do a do finish do wey hotu university in in this state lóòótú kọ́ anyi degree lọ́yọ̀ prof. anaka anaka lagos abani man just eight minutes o okay baba man in nigeria today whether you like it or not a carry muslims ẹgbẹ́ ìlú yẹn kánú àáfíà ìfúnniṣẹ́ náà ta kaduna yẹn ni wọ́n rẹ̀ bani pé kéèké ọ̀tún ẹni kaduna bí katsina ọ̀rẹ́ mi. ìgbé yìí kìtìkà ọ̀nà ọ̀dà bìbìgà ọ̀hún nà ní gbogbo ẹ̀ka yìí bìbìgà ọ̀hún kánú kánú wọn náà yẹ kí wọ́n akọ̀ náà náà they spend two hours they are travel woman jẹ àwọn kan they spend two hours three hours èmi ní kánò wáyé ṣe Where ní mistake ṣe. wọ́n máa ń hó yẹn nàná wọ́n lọ́rẹ́ ni wọ́n kò yíyé tìlú òun kaba òun kaba ẹ̀rẹ́ sáfẹ̀ ló ka tẹ̀sẹ̀ ló kaka èso wọn ẹ̀bẹ̀ sáfẹ̀ ní kaba ọ̀sà yẹni ani blọf geographically ọ̀sẹ̀ tẹ̀ is finished. wọ́n máa ráyìn náà rẹ̀ nínú ìparí àjọwọ̀ wíwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀dọ̀ àrùkí bẹ́ẹ̀ kan wọ́n ti ó pèlà áwùkára tó ní tìbìrà wọn wọ́n yóò dèrè náà náà wọ́n mọ̀ níparí ogun mọ̀góńgò ẹ̀yà rẹ̀ ẹgbẹ́ mẹ́gbẹ́ ní wọn nàpé ìgbìyà ni aníbìyà kẹ́ mẹ́yìn rẹ̀ bá ní anúkọ̀ ní adọ́ka níbìyà ní yàn. nínú àkàkà bá tún lè gbẹ̀dẹ̀rẹ̀ para ẹgbẹ́ wọn làǹpẹ̀sẹ̀ kó ọ̀ta làǹpẹ̀sẹ̀ wọn parí sánú ìdòkó òṣìṣẹ́ wàá ìlú kẹ́nu ẹgbẹ́ ní bìrẹ̀tì wàá jẹ́ bí ìmọ̀ ẹgbẹ́ ni ọ̀túnpa ẹtẹ́lẹ̀ ìwà òkun àwọn. àbá báwọn ọjọ́ ìwà ẹlẹ́mọ náà ní ọjọ́ bẹ́ẹ̀ yẹtẹ̀ wà ń dẹ́rẹ̀rẹ́ bẹ́ẹ̀ akídà kẹ́yìn tó yẹ o bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ yìí náà bẹ́ẹ̀ wà lọ́mọdìrí báyìí advance yọrọ boys báyìí eh, local yọrọ boys bẹ́ẹ̀ rẹ̀ ọ̀tẹ̀rẹ̀ so ṣé èyí kẹ́mi sí mẹ́rin àná ní ìṣàlá ọ̀tàlá ìmọ̀rò náà ènìyàn kò hu epo ní ẹ̀nẹ́wò ọ̀rọ̀ kò ní lóun sẹ́f èyí ẹ̀ náà gbé ìgbà yẹn ń rí aka ṣọ́ọ̀rọ̀ náà kàn èkú ẹ̀fẹ́ ẹ̀mìjọ́wọ́ nàìjíríà yóò kí àmìjọ́wọ́ ẹ̀mí one way what is that way jihad fakọ́t fakọ́t dáa hẹ́mu dáa bá yẹn kí bá ti sọ̀híhà èkó wàá di kàmánìlú dawai da nyamman yawo alawo da yattu luna wa yi kutalu da yi waza dawai ina wata ya mi jọba da ka ka ẹyẹ na wọbẹ ẹni ẹrù wí tuwọ o dari islam náà ń jẹ ọdá àzáwọ rẹ hìn ẹjẹ bèbè náà wọ kẹne kẹ ẹjẹ náà yìí mi jẹwọ wọn náà àmà àkọsí ìhìn náà bẹẹ ẹyẹ yàrá ẹ̀kọ́ orí nàìjíríà náà oko <laughs> ilé ibi kókó ni ìmúlẹ̀ náà dọ̀ ọ̀gbọ́ ìwọ́. ẹnu ènìyàn ẹ̀yẹ immunology ẹ̀nà mẹ́rin kàrí àná àwọn professor of bẹ́ẹ̀ ni ní gbàgọ́tẹ́ ní nàìjíríà náà bẹ́ẹ̀ ka náà

gbọ́dọ̀ wọn kó kú dọ́kà tó ọ̀rọ̀ ìwé ìyàwó agbájọba ní àgbèrè mà ní ini ìwé lah, orang ìlà ọ̀rọ̀ ní kẹtọ́ tó lah. ìwé ìwé ìlà báà kún mi náà bẹ̀rẹ̀ ìgbéra ni bí a kò tó wúrò nàìjíríà bí àwọn nìjẹ́ ìgbéra rẹ̀ bá kàjẹ́ ká jẹ́rẹ́ ẹnu àdọ́ bí ìnù kò wọ́n dandan amẹ́ríkà ne kuma ni dimani ya ware ya da kire kwami kwa koyi la ilaha illallah da koyi kuma ni kona kene ko rami ya ko ya so tin school o so na kwana me hono ya da so school la ko ko so an go to ni ya ka da da ka ya class da ka ya ya ka children good morning to you there, make a good one. I have been there for Tom. Chiku, chiku, chiku. Ani, ani kule na gore kini kero, aka ida bi ni ni nkene don. Eji ni go be epe. Ana ba ba ba na iko na da. Afu afu ya yewu da ko. Aka ya to aka ce. Owa ba awoyi. Da America ne ni je for dollars da su ko mun ne. Oh ọmọ náà nà láwọ̀ ẹ̀ lórí ìlú pé ọ̀ lásìkò sọ́ọ́rì báyìí orúkọ nìkan ní ikú àìkú anamọ̀lá àìkú àmì àmì bẹ́ẹ̀bẹ̀ náà ló jẹ́ ní ìlọ́rùn náà ló ní kékeré lọ́kọ̀ọ́nà denomination ọmọkànnà ní hajj ó lè pay everything. ọ̀rọ̀ rẹ̀ máa ní ìdáni báyìí ká àdánù mi akọ́nà ọdún yẹrí sọ adábàánu náà kà á akàwé àwọn ọmọ yìí ọ̀rọ̀ kàwé tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ ìṣòro nínú lẹ́nu àwọn adákàwé ká ìdùnnú yẹrí sọ. ọkọ̀ náà bá mi hìn kó kó lábẹ́gbà fẹ́ jẹ́ yàtọ̀ tọ́bù dáná ra rẹ̀ bá والآن يهم أنا لما أنا سكتاري ده إيه يا جماعة كلام زي من مسكين kuma why conversation now oh, it, every year can come a compulsion every year ẹsẹ̀ wọn ayẹyẹ ẹ̀ kára ọ̀kọ́dọ̀ mu ní skul ẹ̀kọ́ ní àdàmọ́ ní kú polisi akara ẹ̀rọ ẹ̀dá akara ẹ̀dìsíkọ́ e akara ẹ̀mí abọ́dọ̀rọ̀ kò kò yá ọ́nà ìgbà àkàyè àwọn ọmọ kọba spray tear gas ìwé náà yóò dáadọ́ wágbádá kí ẹ fẹ̀rẹ̀ dáadọ́ bí wà fún ìhà bá ṣe jẹ̀mánà ìyá wọ́n kí ẹmọ náà rí ìyà bẹ́ẹ̀ kàtẹ́ wọn jẹ̀mánà ìyá ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ìwérí mú náà ìṣẹ̀ náà dáa ní ọ̀rẹ́ and I'm in Nigeria, tell you the world. And you hear us now, I could get a good narration. Sára náà nẹ̀, àmọ̀ ẹ̀ náà ẹ̀rọ ìdílé náà dà ẹ̀ nù, àmọ̀ ìdílé orí kan náà àwẹ̀ yẹ, it was work almost ten hours ago. Oh, kò fi just one two hours go àwọn. Ó wà man? mọ́, ọ̀wọ̀ tẹ́lá. Dákùjẹ́ ọmọ bá mi, àmọ́ àkàdọ́ fẹ́ kàwé ni, dájú omi ò lè

kòkó mi wà fún ìṣúná ẹ̀ kòkó ní kọ́tọ́ lẹ́yìn àwọn ti tẹ̀lé dà bẹ́ẹ̀ nìyà họ́rọ̀ kánù báyìí kánù èrè nìyà họ́rọ̀ nù àwọn náà kánù no less than five hundred thousand chickens ọ̀nà ò báwo ọ̀rọ̀ wà pùrù bákan wà ń kàdúnà báwo ọ̀rọ̀ àwòrán ahọ́ ìròyìn kẹ́ni ahọ́ àmàlà one two three four five ahọ́ ìròyìn kẹ́ni ahọ́ five thousand ahọ́ ìròyìn àwọn báwo ọ̀rọ̀ hàn bákan ìhọ́ ọ̀nyẹ́kọ̀ọ́. gbọ́dọ̀ mọ̀ bíjà àbí ẹ̀jẹ̀ nílé anáwé ẹni rẹ̀ ní jẹ́ náà àwọn abẹ́mi abẹ́mi kó mo ní gbọ́dọ̀ bíjà dára òkèèrè ọbásanjọ́ ní over six million owó fẹ́. ó túkà ní bá ń bá wọ́ iná ní ẹkún kákàrà àti ẹ̀ka akẹ́yìn ọ̀nà <laughs> ẹgbẹ́ àkèrè náà mọ̀ká sí ọgbà kò kọ́ náà rẹ́tọ̀ máa náà kọ́ rẹ̀ ká ọ̀ká wọ́n ṣe ìjìká mọ̀ ọba sanjẹ́ ní èjìká ọmọ ìwọ̀n ilẹ̀ kò rọrùn as simple as that ilẹ̀ náà kò lè ríkọ̀ náà ní more detail èmi tó bá láyé news is an agriculturist ẹgbẹ́ ẹ̀mọ̀ ẹ̀rẹ́ ìhìn náà àbẹ́ mẹ́rẹ́ mẹ́rin gba iná nà gba ìpúlọ̀fù náà ìpúlọ̀fù kó ṣé kìí tó hàn ẹ̀rẹ́ náà ká lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ẹ̀yìn náà àwọn ọmọ ìhìn náà rọrùn sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ hàn ní frozen food fún ọ̀gbọ́n àbúdé ní kótó ní na kó frozen food ẹni yẹn abáwọn ẹ prof náà ẹ prof ọmọ àná kẹrì ìyá máa ẹ ọmọ náà ọmọ náà àwọn ọmọ pọ̀rọ̀ bíi nàgbà gbìjà bí àrí yìí hó máa là wí tọ́kí tọ́kí prof náà kó sẹlẹ̀tì ẹ̀ ìwọ̀n náà ẹ̀mìrì máa là kí ni ṣìkì modern house ilé náà wàá jiná hàn àdó àṣẹjà ahọ́rọ̀ padà ní ehe ẹni kókó mi lọ́rọ̀ sí na ẹ̀fẹ́ náà nì dáwọn náà kàn dáka ọ̀dà ìwé kúrú kọ̀rọ̀ yòó ní kéésì kúrú hẹ̀rẹ̀ àákókò ọ̀dọ̀ ní ṣíìpì. ìtẹ́nẹ̀rì dáwọn náà wákà àbí ṣíìpì anákòókò ẹ̀rí fìdí rẹ̀ ndị ìṣẹ́gbàfà lànà kúlẹ̀ ẹ̀rùn náà kúmọ̀ ni wọ́n fọ́n náà lọ́kẹ̀ mọ́ náà ẹ̀hìn náà wọ́n fún ehi lílà ọ̀nà rẹ̀ àmà ní pàṣẹ lọ́ọ̀ náà ó kọ́ pàṣẹ lọ́dọ̀ kìlọ̀rọ̀ kẹrin àmà ní pàṣẹ lọ́ọ̀ náà ó lè dìbò náà kẹ̀kẹ́ ó lè yọ̀nà náà sókò sẹ̀ àbàjẹ́ ẹ̀dá náà pààrọ̀ wa kún náà dáa àmì pàṣẹ lọ́ọ̀ náà jọ́nà mi four hours abẹ́ náà kókó àlọ́ ní bọ́dà bàbá wa lórí mi sọ̀ka abẹ́ mi ẹ̀rọ mi twenty million iyan ayúmọ̀ náà ká ìjọ́rì million sanni náà mà ní daman uyo e e na daman zawo ta da ba kashi dihe don me ciwo ne ke zo bai sanu waran ida da macanin don bidanu san oku iriyan na da ku bai ciwo na don waran hira sun abu stalam yara oku yi wayo ba san yadda sanani wato amma ba san yadda iska na ranmu owó wa ilé yìí nana àkájẹun yàbọ̀ owó kùnú yẹn náà wà hàn ẹ̀ wọ́n yìí wàhálà sí ìkọ́ ọ̀nà ẹ̀kọ́ àrísà akakadaka yìí fà ọ̀rọ̀ náà hàn mọ́ ní ẹ̀kẹ́ ètò àmà yìí kí ẹ̀ lọ. ọmọ náà ìwọ dáhùn náà announce di ilé ìfẹ́ náà ẹ̀kẹ́ dáhùn náà bá kọ́ sí nínú àwọ̀rọ̀ àwọ̀rọ̀ hàn náà. àwọn ìkọ́ akẹ́lẹ́kọ̀ọ́ sí nínú àwọ̀rọ̀ àwọ̀rọ̀ hàn náà kẹ́ńdà náà wọ̀ ń bẹ́ẹ̀ yìí.

lábíà lábíà lábíà lábíà alhamdulilayi bí ọgbọ́n bàbá mi rẹ̀ wà náà. ẹ̀yìn àmọ́ èkó ọmọrí ìyàlé ìyàlé bisikì ìyàlé kò ọtọ́dọ́kọ̀ èkó ọmọrí ìwé ẹ̀kọ́rọ́ nù bẹ́ẹ̀ ni kẹ̀yẹ́ ẹ̀kọ́rọ́ nù bẹ́ẹ̀ kò kó ọmọrí náà ọkọ̀ ọtọ́dọ́kọ̀ akọ̀rọ̀ kárà mọ́ náà. eh man ne yake amma rama ya ka ko nizli ko nizli da mai china si natural natural stop disease na africa asia from asia ẹnìyàn wà ilé ìdíkà kàbọ̀ náà bá rẹ̀ ha níkọ̀ọ́nà rẹ̀ àwọ̀ rẹ̀ ha ọmọ ọkọ̀ wọn wọ́n rí lè yìí nù ọmọ mẹ́rẹ̀ kà ìwọ́n ọmọ pẹ̀sì lè dẹ́nu ilé yá èrè rẹ̀ rẹ̀ yá ha èrè àwọn èrè rẹ̀ wọ́n wọ́n ha máa kó ìwọ̀n ìwà ha ilé èrè kó múlẹ̀ rẹ̀ mọ́nà ẹ̀rẹ̀ ní àkọ́kọ́ ní ọmọ rájẹ aka ní fúlẹ̀ fúlẹ̀ akukwa na kɔnɔ de ye mori yɛ de da ifili ifili yɛ ha ibuta ne na ɔda yɛ kɔsɔn na ɔlɔ sɛnsɛn sɔn na n'ayi kɔsɔn gbɛn wa sɛ kɔsɔn sɛn n'o sɛ ne la nyɔnsu ne yɛrɛ de efi kura dɔ do ɔ do dɔ do sɛ ɛfɛ sa example example ɛgbɛrɛ am de yɛ ka ɔlɔ nɔmu. ọ̀sísá ọkọ̀ wa dọ̀ níbo bọ́ọ̀lù báyìí kírísímàsì lọ́kọ̀ wa dọ̀ àsọdọ̀ ọdún aṣọ ìgbìnsá káka mẹ́ẹ̀mà rí kírísímàsì. simple bẹ́ẹ̀ yìí àti ọjọ́ màdá wọn sọ̀ndà àti ẹ̀rà ìyá mi ìyá hàn. ọmọ ẹgbẹ́ ọ̀dọ́ yàrá yìí lé ní báyìí ká ẹ̀rọ àrà ìdá ẹ̀mẹ́bẹ̀ náà ọ̀họ́ ẹ̀mẹ́ ìlú mi jẹ́ ìyára yìí. náà wọn atọ ewu ni yìí yìí náà ka akọkọrọ ahụ na ka ẹni ẹni ẹni kì bèbí yẹ yẹn náà ọni ń lèdè ka akọkọrọ ahụ dèé dáa ìbò nímà dáa ìwẹrẹ yìí dáa wọkà dáa kọráìs kọsá sáré dáa rẹ ọ dáa kábàáwò lóòdọ àwọn ibi ìnáyà dòsí àbẹ̀rẹ̀ ọ wọ́n lọ́ọ́ ìdánwò bá wọn náà káyọ̀ kàṣẹ́ ọkùnrin mọ̀ ɛn amasawari ɛnma tó sigi ilé ìdè ọyọ báyìí wọn náà nǹkan wà á yẹ wọn náà ìka owó ní owó rẹ ní ẹ̀yìn ẹ̀rọ bá kéwì àmọ́ ẹ̀yìn ẹ̀yìn wà nílẹ̀ ní ìsàwọ̀ sáfà bẹ́ẹ̀ ní ìlú kẹ́nẹ́ka just máa nàbí yẹn náà ni ní màá yẹn sábà ẹ̀sẹ̀ mọ̀ ìṣẹ̀sán àwọn àmì kó múlá ibi jù àmì rẹ̀ ilé náà náà ta ọkọ̀ bí ìkọ́sí wọn ní kí wọ́n ti fẹ́ǹsẹ̀ náà kọ̀ nínú ọkàn àwọn ọdún kí ó yẹ rẹ̀ mọ̀ àníyànfẹ́ àìyàn bàbá àti ẹ̀rìkà tó kúmọ̀ ẹ̀rọ mẹ́ta àfẹ́ rẹ̀ rè ìbá mi èyí àmọ́ ọ̀rọ̀ ẹ̀mọ́ jẹ́ àmì jẹ́ àbẹ́ ìmọ̀ mi lọ́kọ̀ wọn wọ̀ mọ́ mọ́n fún mábàmì dábàá wọn bí mi dáadé sẹ́yìn sá it's not possible this is pure shirk ọmọdé ẹ̀họ́rọ̀ yahihu ọ̀nà gbọ́n ṣìrìkì wọ́n ààyẹ kàmì ṣìrìkì wọ́n rà kàkàwé wọ́n ààyẹ kọ́ ń dọ̀hìrà onye ni dọ́ dọ́ musa mẹ́jọ owó náà níbi àhẹ́rọ̀ bí ẹ kọ́ ọ̀hẹ́rà dọ́ musa bọ̀ bàbá bí kàsí náà ọ kàkàm kọ́ ọkọ̀ ọ̀hún. sọ́dún sọ́dún bí ẹ̀rọ kọ́ àhẹ́rà náà yọ́n mọ̀rí sí mú ṣìrìkì ṣìrìkì ọmọ kawai kuma musafi lamu da gaya ilim da wa ko amma mun mara sai ba amma ai ko ya sai ruwa nan ko nan ai ya mahe wannan ana clear ah hawa ko sai kan mu yi ne eh kan da kan mu yi yana nan nan wadu fara do da amin da amin da yana rubo sai ya da yayo ah oye da fe on tura do kwa ka ka kwa wo Largely that is not in any way Yada Marahan. Something like that. ai người ta nói mình chơi là cái, All now. Mutanga Mananja Munsu on ai Kuranaka. là is biscuit. That is Bismillah. Unanaka. All now. Lahu Alam. Sabala, Sadaka, I mean, Imako, that you carry. Shadi, Julia, or Yana, sao đã Sadaka. ọ̀ntún wọn yẹn nàbẹ́ ni àmọ́ àyà he accepted àtà sí ibùdó àlè dẹ́nu ọ̀kọ̀ọ̀kọ̀ ọ̀ntún wọn tó ń yẹn náà dọ̀ ọ̀rọ̀ kó lọ́la àdánù ìyẹ́dì kó ń dànù ọ̀rọ̀ mọ̀ sínú ìgbà ẹ̀kọ́ tó ń tó múlẹ̀ àgbà sọ́sọ́ àlà ẹ̀dọ̀ mẹ́rẹ̀ka ìyá rẹ̀ sí láyé sùn bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ kó ọ̀rọ̀ ìsìkò ní múra ẹ̀ka wọ́n mọ́lì ìzá ni mọ́lì ìzá aka rẹ̀ tẹ́rẹ̀ àrí ni ẹnẹ́rẹ́gbẹ́n ẹnẹ́rẹ́gbẹ́n wọ́n rẹ̀ káàkiri wọ́n lè sẹ́ra àwọn ọmọ wọ́n sì ríta ikú ikú ẹmu lọ́nà ìdèrí ẹ́gbẹ́lẹ́sì gbèsè mọ́nà ìmọ̀ káwọn anákùnjẹ̀ pé ẹmu yóò kàlẹ̀ ikú àkàṣẹ́ náà sẹ́ni mọ́ ní ilé ẹkẹ́ mu bí react to it ọ̀rọ̀ àná yẹn ní react to wọ́n ní sí ẹ̀ lọ́rọ̀ nǹkan some some sisters náà ká àrí social lọ́wọ́ social lọ́mọ́ lẹ́ni kọ́ọ̀lù náà nígbà máa ń sọ ọgbẹ́ ni jàwélé ẹ̀rọ ẹ̀rọ social. wọ́n bá fẹ̀ ní ààrùn àyẹ̀sọ̀ ní ti hìndẹ́rà lọ́kùnrin náà ń lọ hìndẹ́rà láwọn ní àrà àkọrẹ̀ kan ẹ̀rọ jẹ́ ìyẹn ààrùn ẹ̀ pẹ̀lú ẹ̀rọ ẹ̀rọ sí náà kàá ní. ilé ìwọ̀n yàrá àwọn àwọn ọ̀nàrà ọ̀ kọ̀ọ̀nù ewu ẹ̀yìn nìkan náà ọba ọ̀kàlọ̀ kàsíyìn ewu yàláhù ọ̀sẹ̀yìn ewu èyí tí kò yà hàn ní ọmọ ewu ọba káwọ́ ní àwọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ ní ìfẹ́ ní àwọn yẹn ìyàwó àbọ̀ ọ̀nà wà ní nkata ẹnìkan tó wọlé nìkan abá àhòsí náà bẹ́ẹ̀ mọ̀ nkíọ́nà ẹ̀rọ kọ̀ọ̀lá ọ̀nà wàláhù ọ̀gbẹ́ nso ọ̀rọ̀ níjà lọ́wọ́ adé àtọwọ́ ni lọ́wọ́ ìmọ̀ àwọ́dé ẹ̀rọ ìhìn sọ kọ́lọ̀ náà ọ̀gbọ́ndé káàbà àwọ̀ káka yàbọ̀ àwọ̀ kọ́ ọmọ ọ̀rọ̀ yìí ẹ̀rọ kàwé wù yẹ wọ́n sọ máa takọ́